Hello everyone, welcome to Toyeen Talks. Alẹ́ ìgbà ó ga o, this weekend ó máa jẹ́ violence weekend ní gbàgbó left right oníkàdúkú kàn jáde ni. Tóyìn Dọ́gọ̀gọ̀ di commissioner uh, onígbìndé òun ló jáde fún màmá àti Xbox ẹ̀ lọ́hùn. Wow! Ó ló dáa kéèyàn ṣe dáadáa, nǹkan téèyàn bá gbìn lèèyàn máa ká nǹkan tó sọ nìyẹn bọ̀ tẹ́ má jẹ́ pé lẹ́nu mi lẹ ti gbọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ Tóyìn ìdú ọ̀gọ̀ngàn aka commissioner Onígbìdé thanks for watching till i will see you in another video stay safe stay blessed i love you bye. àwọn olórí burúkú kan sọ wípé kò sí kòkòpó ló fún jẹ́ẹ̀kì mọ́ àti gba adúrátì wa lọ́wọ́ ẹ̀ ṣẹ́yìn lọ́nà adúrátì ẹ̀yin wèrè ẹ̀yin owó ṣíàǹsì ẹ̀yin owó ṣíàǹsì aláyé bàjẹ́ gbogbo ṣẹ́yìn lọ́nà adúrátì àbí èmi mo gba adúrátì fún yín kò rí kírìmù lò mọ́ mi ì lè lò ó mọ́ èmi ni mi ìlò mọ́ ṣìṣẹ́ kù mi ìlò mọ́ ṣìṣẹ́ kù má gbé wá fún yín má gbé wá má gbé wá ẹ̀rí ó ṣẹ́kù àti ọṣẹ ìwẹ̀ àti face cream yín gbogbo ẹni máa gbé wá fún yín tẹ́ rí ó ṣẹ́kù mi ìlò mọ́ ni mo àbádàn ẹ̀ mi lè jẹ́ káyà kára mi lọ bàjẹ́ tán torí mi ìmọ̀gẹ́ tí mo ṣe ń ṣe arúgbó ara mi báyìí kì í ṣe wá máa bóra kì í ṣe gbogbo ọwọ́ mi bàjẹ́ rí ó ṣe ń blend padà ni ó ṣe ń blend ni ó ṣe ń yí mo ṣe mo ṣe ń dẹ̀bù ara mi ṣe báyìí gbogbo ọwọ́ bẹ́ẹ̀ ṣe dúdú tó dúdú kìkìkìkìkì mo ṣe ń bọ́ gbogbo bíbá ló dúdú burúkú burúkú mo ṣe ń dẹ̀bù ni mo ṣe mo ṣe ó ṣe ń lọ ni. so that is for that in the aspect of cream gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ́mu dẹ̀ fún yẹn fún yín gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ wípé eh, èmi ni mo fi cream sílẹ̀ eh, obìnrin yẹn ò jẹ̀bi mi ó jẹ̀bi ni mi ò wá sọ fún yín ni so ẹ tọwọ́ bẹ̀ mi lẹ́nu mo dẹ̀ ti sọ̀rọ̀ síta ń sìn ṣẹ́rí ọ́ìlì mi rèé ṣẹ́rí wo kírìmù mi rèé ṣẹ́tìrí ọṣẹ mi rèé ṣẹ́rí pé kò bá bódì dẹ́ cosmetics lo kò so that is that for the aspect torí ẹ̀yin tó ṣe pé yẹn kò yẹ kó gbé address sílẹ̀ kò yẹ kó ṣe kinní kan kò yẹ kó ṣe gbá kò yẹ kó ṣàwò kó ṣe kó pọṣẹ sùn kò yẹ kó ṣe kinní kan i will drop it torí kò sí mi ò ní dúró nígbà tó sọ pé stay on your lane màá ti stay on my lane kó tó sọ fún mi pé kí n stay on my lane màá ti stay on my lane kó tó sọ fún mi pé kí n stay on my lane èmi ti rí handwriting lára ògiri kò dìgbà tó ṣe spell ẹ̀ fún mi ọmọ ojú lèmi ọmọ ojú mo mojú mo mọ̀rọ̀ mo mọ̀wé mo mọ gbogbo ẹ̀. so ìyá dúdú back to you lórí ọ̀rọ̀ Ọlábánjí in tó pa yín pọ̀ ló tu yín ká lìkísí ló pa yín pọ̀ torí wípé orí wípé mo dá fáàmù sílẹ̀ ó dẹ̀ fẹ́ kí òkété kó máa polówó fún ẹni tẹ̀ ló ṣe ní kán lọ gbé advert fún o fẹ́ kó máa polówó fún ẹni tiẹ̀ ó dẹ̀ ti mọ̀ òkè tẹ́sì rèé kò lè rí nǹkan báyìí kó má gbà á kò lè ní ẹni ẹni ẹni tó bá ti rí pé ní onírànlọ́wọ́ èèyàn ni ó máa snatch ẹ̀ ni kò sí bó ṣe ṣe every miss ló máa fi snatch ẹ̀ àdédọ̀gídé ẹni yẹn gan ò tiẹ̀ ní rí èrò kò ní rí ti èrò kò ní ṣe bí pé òun mọ̀ ẹ́ rí kò yẹ kò yẹ kan tí mo sọ mọmọ lójú dúdú ṣó orí yìí tó kété ṣe fún ẹ ó sáàfù ẹ right ṣe bóun ló wá bá ẹ dú tó ń bá ẹ dú tó wá di pé ṣe bí òun sọ wípé ẹ pé àwọn ìhòòhò ṣíàsì nígbà tí wọ́n gbé tó tí wọ́n gbé ẹ sí ara mọ́tò ẹ àwọn ọmọ rẹ̀ wọ́n bú Ọlábànjí wọ́n ṣe ní bu wọn ṣe níbu ṣe bí ayé ìlò wà ó sí lájùlé ọ̀run nígbà tí àwọn ìhòòhò ṣíàsì tán hà kátàkìmí lórí vendor ẹni tí mo mú wá sínú ìhòòhò ṣíàsì tí wọ́n hà kátàkìmí lórí tó dẹ̀ jẹ́ pé mi ni mo gun wá síbẹ̀ kí ló kí ló ẹjọ́ wo ló dá ìyá òfò ẹjọ́ wo ló dá ẹjọ́ òfò ẹjọ́ abiyagba abiyaya abiregerede èèyàn wo ló dá òdájọ́ alálùbáríkà ẹ̀yà òdájọ́ ìyá gidi ó dájọ́ olórí burúkú èèyàn ni so tó bá wá gba ọlọ́bàájí lọ́wọ́ ẹ̀ tán báyìí kó lawọ́ ẹ̀ kó fomi lónìí ó ṣe bẹ̀rẹ̀ ni ṣe bó orí bọ́ ṣe ń update fún màmá onílàgùn tó fẹ́ kó sí làgùn ṣe bó orí bọ́ ṣe ń update fún tó update fún burúkú burúkú burúkú burúkú tó ń post ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n fẹ́ smash ẹ̀ ni wọ́n ń bọ́ mẹ́yẹ bọ̀ ni wọ́n mú ẹyẹ bọ̀ lọ́nà wọn ò tí wọn ò tí wọn ò mú jáde fún ẹ tán ni wọ́n mọ̀ nǹkan tó ń ṣe gbogbo nǹkan tó wà nínú oceans trick ni they are not real. they are all fake. everybody there tó ń remain síbẹ̀ lẹ́ni they are all fake. òkété láríyàn nígbà tí mo wá ń gbọ́ tí kun ege sọ wípé ó gba mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ olówó bó ṣe ló gbé ọ̀dọ̀ òun ló ti rí mo ní ẹ́ mo ní olórí burúkú yìí ó pẹ́ tó ti ń ṣe kínní kì í ṣòkò ṣe bẹ̀rẹ̀ sí ṣe. ṣebí Golden the cosmetics rò wípé in tó máa pẹ́ títí tí ni ṣe ṣèṣì dàbí ti tẹ́lẹ̀ mọ́ kásò tọrọ ṣé ṣèṣì dàbí ti tẹ́lẹ̀ mọ́ ṣé bó ṣe ń tà ń gbà yẹn tí mò ń ṣe ìgbẹ́dọ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ló ṣe ń tà sí ṣé bẹ́ẹ̀ ló ṣe ń tà èèyàn ò lè kálá èèyàn ò lè gbin lákó kálùbọ́sà you cannot eat your cake and also have feet it's not possible Oh, le ma shebi bí kò rò pé wàá máa gba ire so mọmọ lójú dúdú òkè tí ò tí ì gba o ó ṣẹ̀fẹ̀ ó ṣẹ̀fẹ̀ si sí ìgbà ni o gbogbo àwọn tó dẹ̀ advertise fún pata lo máa gbà lọ́wọ́ ẹ tí ẹ̀mí bá bẹ láàyè tí ẹ bá sì jọ wà tẹ̀sí jọ ń tanra yín jẹ tẹ̀sí jọ ń pákéjì màmá àti dọ́tà tẹjọ ń ṣe fake love tẹ́ jọ ń ṣe yẹn tẹ́ bá sì jọ wà tẹ́ ẹ̀ kú tẹ́ ẹ̀ rùn tẹ́ méjèèjì jọ wà ẹ jọ máa ẹ máa ṣépè fúnra yín gbẹ̀yìn lórí Facebook yìí ni. Farida ló ń jẹ́ bẹ́ẹ̀ Farida onímọ̀ máa náà gùn àwọn náà fẹ́ kó sínú làágùn lọ́jọ́sí mama, n tí òkété ń ṣe fún yín lọ́wọ́ yìí kò tí ì ṣe kankan kí ló ṣe tó wá ń sọ̀rọ̀ pé ẹ ẹ kìnní kan ṣó ṣe ń rojọ́ yín ni nígbà tí mo wá ṣe ṣáàtì bí tí mo ní tí mo pè é tó o pè mí ló nígbà tí mo fẹ́ tó o pè mí nígbà mo wà nínú oko ẹja tó o ní kí ló dé tí mi ṣe pè mo ní mi ì lè pè é mọ́mọ́ lójú dúdú mo nítorí tí mo bá pè mo ní òkè tí a sọ wípé mo ti ń betray pé mo ti ń ṣe ọ̀dàlẹ̀ o rò pé ṣe ni mo fẹ́ gang fight o rò pé mo fẹ́ fà ìmọ̀ra pé kò support ni kì í ṣe bẹ́ẹ̀ n tó ṣẹlẹ̀ ni mò ń sọ èmi ò mọ̀rọ̀ pa n tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni mò ń sọ mo ní bí mo bẹ́ẹ̀ ṣe bí mo ṣe ń pọ́n ẹ̀yin ewé nation nìkan pé ẹ̀ ń bá mi rajà ẹ̀ bá mi rajà mo ní mò ń gẹ̀ ìyá ẹ̀ lábẹ́ pé what is the meaning of what i'm doing pé mo ní hype àwọn ewé ṣé ewé nìkan ló ń bá mi ra gà ni pé tí wọ́n fẹ́ lọ síbi ewé kí n máa lọ ewé náà kí lọ máa kí lọ máa praise ewé kán kúkú mọ̀ pé ewé ni mò ń praise. o gbọ́rọ̀ ni ó ṣe bí ipò ògbọ́ mo ní àwọn bí tó pè mí fẹ́ẹ́ tó bí méjì mẹ́ta tó sọ fún mi pé òkété ń bínú wípé mò ń hype yín. o ní òkété ń bínú pé mò ń hype yín mo sọ fún ẹ pé òkété ń bínú oníta ọláwọn ló pè mí ó fẹ́ kí n mẹ́mẹ́ ṣe orúkọ nígbà tí mi ò ń ṣe fúù nígbà tí mi ṣó kàn rò pé ṣé kàn rò pé èkìtì ẹ̀yìn ṣé igbó lẹ pé èkìtì ni. ṣé igbó lẹ pé èkìtì ni ṣé kàn rò pé èkìtì pé orí ìwọ òpè rárá ni ìwọ sọ fún mi pé ta ló sọ bẹ́ẹ̀ fún mi ta ló sọ bẹ́ẹ̀. Hmm? ó wá ìfẹ́ tí kí máa dárúkọ wọn fún ẹ kí máa pè é kí máa sọ fún ẹ mo dẹ̀ dákẹ́ síbẹ̀ ìwọ tó ń tẹrẹ ẹdẹ nìyẹn mo ṣòfò ẹ̀mí o kúrò bí o wọn ìfìwé pè yín mo sọ fún yín mi ìfìwé pè yín ṣe rí ẹni tí ẹ bá fẹ́ wá kọ́mẹ̀ntì orí burúkú ń bí tọ́lọ́run fẹ́ bá ti yín jẹ́ yẹn ẹ lọ sórí platform yín kẹ́ lọ máa kọ́mẹ̀ntì tí n bá ti rí ẹ ń bí tí n bá ti ṣèṣì tójú má ti ṣèṣì lọ́sọ́dọ̀ ẹ̀ máa ṣàì sí blocking mi mi ò wá èrò èèyàn ni mo fẹ́ mi ò wá èrò èèyàn àwọn èèyàn gidi alálùbáríkà mi ò wá èrò yantiyanti kọ́ lè yín o kẹ́yìn má dùn méjì sí mẹ́ta ó ṣáà ti lè gé nǹkan jẹ ó ti tán. kò yẹ so o ò lè máa expect kí n máa dárúkọ fún ẹ èmi ti sọ fún ẹ pé báyìí ló ń lọ iṣẹ́ òṣè ẹ̀gbọ́n ni kí lálẹ́ tó ṣẹ̀ṣẹ̀ wá sunkún ẹgbẹ́ orí burúkú ẹgbẹ́ òkè kúrò ṣẹ̀ ń sun lójú dúdú tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé èṣù ọ̀dàrà lọmọ olórí burúkú òkété ni ìyẹn wá ń ṣe ṣé ṣáàtì náà nu èmi lòkété ń bá sọ̀rọ̀ pé ṣé ìwọ gan mọ̀ wípé yàrá ìyá ẹ̀ lèmi náà tó bá tó bá tó bá àtáàkì ẹ̀ tí mi bá ti bọ̀ ẹ̀ jáde wọn ò bí ẹ̀dá ẹ̀mí ò tí ní gbé wàá ti máa rán èèyàn méjì mẹ́ta sí ni pé kí ló ń ṣẹlẹ̀ what happen why is she not coming out I still go to them I still àbí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbí ṣe mo parọ́ mọ́ ẹ òkété ṣe mo parọ́ mọ́ ẹ you know i'm not lying you know nínú ọkàn ẹ you know the truth but you will never come out and say the truth because àwọn tó kó sónú gúrùpù irọ́ ló fi gbìnlẹ̀ wọn irọ́ ló fi dì wọ́n pọ̀ síbẹ̀ tí ò bá tó bá lọ sòótọ́ pẹ́rẹ́lẹ̀ ni o mọ̀ pé wọ́n á fọ́n ká so máa rẹ̀ ó máa mẹ̀tẹ́ èrò ẹ̀ tó máa fi kú nu àfi tó bá àfi tí gúrùpù yẹn bá fọ́n ká nìkan nìkan ló wà wá sòótọ́ irọ́ ló fi kó wọn jọ tó fi pa wọ́n pọ̀ síbẹ̀ tó bá ti sòótọ́ pẹ́rẹ́ o wípé wọ́n máa fọ́n ká ni ò ní wá sòótọ́ láyéláyé o ò ní bá wọn sòótọ́ lórí ìkànnì láyéláyé kò sí tó lè bí ẹ́ sòótọ́ ọ̀rọ̀. èmi àti ẹ òkété àsì pé àsì pé ẹ ẹ èmi àtẹjọ ń tó wéwé ọ̀rọ̀ tó bá fẹ́ bá mi jà èmi àti ẹ nìkan ni kò fèsì just face me bó ṣe orí dòbòtúlà yẹn jẹ́ kí babalẹ́gbàá mú dòbòtúlà jẹ́ kémi fèsì yẹn jẹ́ kí n fèsì òkété kí babalẹ́gbàá fèsì dòbòtúlà káwájọ tákù kémi àtẹjọjọ jòkó kájọ ṣe ṣáàtì kí àtẹjọjọ jòkó kájọ ṣe ṣáàtì gẹ́gẹ́ bí ọmọ èkìtì tó ló pera ẹ kájọ jókòó kájọ jọ ṣe ṣáàtì kó wá kó wá kó wá tẹ́rí sí mi wò bí mo ṣe kọlà sóhun yìí mi tí ì ní sọ̀rọ̀ o ò so sọ àfọ̀rọ̀ tí màá sọ pẹ̀lú ohun tí mo kọlà sóhùn sí o ò lè sọ àfọ̀ ẹ̀ ẹ̀mí <laughs> thank you my brother Shale ya Abíọ́dún thank you God bless you God bless you kò yẹ òkété èmi àti ẹ ò sí ní sàwáwò dẹ mo fe ma mo fẹ́ máa sọ kọ̀kọ̀ fún ẹ bí wọ́n ṣe gbé ayé rere rèé kọ́ lèmi ṣe gbé ayé rere rèé bí mo ṣe jẹ́ ọmọ oko tí mo wà nínú igbó yìí èmi ò ka fake lawyer fake lawyer tó kà mí ò ka school àbọ̀ mo kà tán bó ṣe jẹ́ wípé ìdí ni mo fi gba certificate yẹn mo kà á mo rí nǹkan dáńdáde báyìí tí mo fi hàn ìwọ tó jẹ́ ọmọ bìrìtìkó o ò rí secondary school mú jáde ṣé college àbí high school náà pé lọ́hùn o ò rí certificate ẹ̀ present fún wa ní tó máa sọ fún wa ni pé oníwọ̀ lọ́ọ̀yà lọ́ọ̀yà Facebook barrister of Facebook barrister of Facebook òun ló jẹ́ o lọ nǹkan kan kò síbi tó lọ o rí kọ́lẹ́jì bí high school o rí kankan mú jáde wá kó kàn wá fi hàn á pé kínní òun rèé mo ṣe o kàn kí ẹ pé o káàbọ̀ gbogbo tó fi Facebook ṣe àti ẹ̀rú tó fowó kó jọ kí la achievement yẹn ìsọmẹ́ǹtì náà ló tún gba mọ́tò yìí wà nílùú òyìnbó ó lọ ń ju owó ó lọ ra mọ́tò san díẹ̀díẹ̀ ó lọ ń sọ ó lọ ń sanwó san díẹ̀díẹ̀ gbogbo nǹkan ẹ san díẹ̀díẹ̀ ni kò sí ní tó rà káàṣìrí kò rà báyìí kìtì san díẹ̀díẹ̀ ni ọmọ san díẹ̀díẹ̀ ni tó bá ti tó lélẹ̀ ìgbà wà tó lọ sán lóṣù yìí tó bá ti lọ sẹ́sẹ̀ lè wà tó lọ sán lélẹ̀ ọjọ́ ìwà kí ló dé. kí ló dé wò ó san díẹ̀díẹ̀ ni tó kódà aṣọ àti pátá tó wà ní díẹ̀ sí díẹ̀ díẹ̀ ni kò sí tó rà tó rà báyìí tó rà káṣe. princess sọ ó ní thousand ó ló máa ń wúwo létí ẹ thousand millions ó wúwo létí ẹ Nigeria millions wọ́n ló wúwo létí ẹ bambam ni wọ́n ní bí owó ńlá ló ṣe rí létí ẹ wọ́n ní bí owó ńlá ni millions ṣe rí létí ẹ níbí má sọ̀rọ̀ wàá má sọ̀rọ̀ one million two million bíi pé òun sọ̀rọ̀ billions. Your Yorùbá your nation ó sọ̀rọ̀ lọ ó sọ̀rọ̀ bọ̀ ó wá crown ó wá ó wá ó wá ràǹdè họ́pù ó ní èmi ó lé mi kọlà sóhùn. ó ní mo kọlà sóhùn ẹ eh, it is like the UK but owó owó iṣẹ́ tó bá ti ṣe lè máa fi ń sàn ṣiṣẹ́ ṣiṣẹ́ tó kété ṣe ló fi ni orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ ló fi ń san tiẹ̀ ṣe báwọn tó ń gba credit yẹn ṣe bí wọ́n làágùn tán fi ń san ni Bisi Wise ṣe bí wọ́n làágùn náà fi ń san òkété ń gbá orí tútù orí gbígbẹ ló ń gbàjọ tó fi ń san tiẹ̀ ṣókété ṣiṣẹ́ ni ṣókété látọjọ́ tí wọ́n ti bí òkété ṣó gbọ́ fọwọ́ diṣẹ́ mú nílùú òyìnbó for that matter nílùú òyìnbó tí gbogbo ayé wà tí gbogbo ayé ti ń hustle òkété jòkó sínú ṣọ́ọ̀bù sínú ṣọ́ọ̀bù ogun scholar kọ́nà we. ẹ̀ láti láti fi ṣe tó eight hours fún èèyàn kan ṣoṣo a ṣe part one to ten jọ kilo de to se ṣe part one to ten mọ́ sìn a rí part one to anything mọ́ kilo de se ṣé wọ́n ti fa ọpọlọ ẹ lọ ni pàtó jẹ́ pé gbogbo part one to one tó bá ti rí viewers ìbáwọn tó bá wù ẹ́ ló fẹ́ ṣe part one to one si. sí ìbáwọn ba bá wo wù lo fe ma máa fi fọ́ọ̀mù àwọn mélòó ló ń wù ẹ́ àwọn mélòó ológo àná lóbu ṣán pàtàkì àwa ṣetán wá ṣe kíní kíní kan i meet my i have my husband married and meet my àlèyé olóbukú olófo olóòórùn onídọ̀tí ìwọ ń bá wọn bú èmi pé èmi èmi yẹn èmi yẹn èmi yẹn èmi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ o yẹn tún mẹ́sìn ẹ̀ bọ́ta o mọ̀mí alamáyọ̀ wá dáa fún ẹ̀ wò ló sẹ́ǹdẹ̀ sí mi níjẹta dáa fún ẹ̀ jàre ìyá tó dáa. Hmm twenty twenty three ẹni tó sọ pé lawal gangan ló ń bá lọ sí ó fẹ́ dó lawal ó fẹ́ dó ó fẹ́ dó alájí lawal ni ó fẹ́ dó ni kì í ṣe pé bóyá kí ni lawal gẹ́gẹ́gẹ́ ni ó fẹ́ dó ni ayé ẹ̀ ti bàjẹ́ anything goes ni anything gbọ́rọ̀ anything okùn ṣòkòtò mi kó ṣáà ti gùn gbọ́rọ̀ láàrin ìtàn méjì yóò wọlé olófò ọmọ. tẹ̀sí uber tí ọlọ́kadà tí ò fọwọ́ láti 1960 tó wẹ̀ka sí lóbò ẹ̀gbọ́n ring lẹ́yìn tán bá fárun okó tán ẹ̀gbọ́n. torí hmm. burúkú ẹ̀ bó ṣe ń dún. ẹ̀ ló bukú. Oh hmm. hmm ẹ ìmájì ẹ ìmájì ẹ ìmájì bó ṣe ń dún ẹ̀rọ máa lè bó ṣe ń dún ọmọ òfò. proudly èkìtì lè ní mi ò bá nínú mi ò ń ṣe ọkọjú lójú jẹ́ ọmọ ẹ bó ṣe ń dún. oko náà pé sábẹ́ kì í ṣe rin o kì í ṣe ẹ̀yin náà o ẹ̀ mọ̀tò tán pẹ̀lẹ́ ẹ̀yin náà àwọn iná oníṣàkó àwọn iná tó dá ṣàkó tó tó ń pẹ́ kẹ̀kẹ̀kẹ̀ kì í ṣe òun náà gbé bá ọ̀bọ wèrè o normal penis ló wọ ara wèrè tí ń pariwo orí burúkú sí yìí. ayé mi o ayọ̀ pátì òkè tó tó bá ṣe part one to any part tó bá ṣe part one tó jáde fún yèyé mẹ́sàn-án máa jáde fún ẹ tí nǹkan bá ti tó bá ti bọ́ọ̀lù bá ti mọ lèèyàn ṣe mọ kò ìwà àti èyí mẹ́sàn-án kọ́lẹ̀ jọ ní ìṣù mọ́ sí èyí mẹ́sàn-án ti fi ẹ́ lẹ̀ àwa àti ẹ̀rọ jọ ní ìṣù tó ń kó tó bá lọ kó fẹ́ shift lọ sọ́dọ̀ bàbá mẹ́sàn-án máa tẹ̀sẹ̀ lójú tó bá lọ fẹ́ wá fún yèyé mẹ́sàn-án máa tẹ̀sẹ̀ lójú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ téèpù yẹn ti yí sẹ́ àní ọ̀rọ̀ yẹn ti yí ó ti yí bíríbírí ó ti yí kàn ẹ́ ìyá ti yí kàn ẹ́ òṣì ti yí kàn ẹ́ ìdààmú ti yí kàn ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ ó ti yí biribiri ó ti yí kàn ẹ́ ìwọ gan ló bá máa ṣàfẹ́ lọ́wọ́lọ́wọ́ sí ni tó bá lọ fẹ́ yí tó lọ fẹ́ yí sọ́dọ̀ yèyí mẹ́sọ́ màá padà yí tìyẹ́ màá fèsì ẹ bítálì alẹ́ àwa àti ẹ̀ lájọ lẹ́jọ́ no be you and that woman that woman don ṣe é lẹ́kọ̀ọ́ tí ẹ̀ rí tí ẹ̀rù mọ́tò róòtì lára àwọn tó lógo o fẹ́ fi ògo títí ẹ o fẹ́ fi òórùn ìdọ̀tí ara o fi ba ògo o fẹ́ fi ba ògo gidi jẹ́ so kò rí tí ẹrù mọ́ kò tí ẹ ta sí ẹ ó lóun ò rí tí ẹrù fèsì àwa fèsì àwa àwa tá à ń nà ẹ lẹ́gba rèé àwa tá à ń fi ẹ nídìí rèé àwa ẹni kò fèsì leave the person tí ò ráyè ti ẹ yẹn don't talk say you want to come o ò lè ṣe analysis lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Yèyé Mẹ́sàn o ò lè ṣe actress to actress ni àwọn méjèèjì náà gẹ́gẹ́ ọmọ nǹkan tó yọjọ́ ṣètì lè fi jó kò kún ẹ́ ṣe bó o ti fi ọ̀rọ̀ fọlá o ti fi gbowó o ti sún ẹ owó owó òkúkú kó fọmọ yẹn náà o kàn lù ní jìbìtì ni o dẹ̀ o dẹ̀ tún wá o wá transfer ẹ̀ síbi tí wọ́n ti máa la pùnánì ẹ̀ bẹ́ẹ̀ ni lagi o wá sọ di permanent olóṣó kò yẹ tó o bá ló fẹ́ ṣe party one tó kìíní kan pé o rò pé bẹ́ẹ̀ àwa máa ṣe ẹ̀ lẹ́yìn pa a máa dá ẹ padà wá sórí ilé ìní wa ń bí anáwà tiẹ̀ la ní ìṣù ṣó ráwa tá a kọlà sóhùn èmi ranjúranjú yìí èmi oníkùn àgbè èmi oníkù èmi oníkù àgbè èmi àti ẹlájọ ní issue òkè tí èmi ò bá anybody ní issue ìwọ ni tí mọ̀mọ́ ẹ lókè lọ́hùn tó ta tó fún ní péjì tó fi shut up ẹnu ẹ tó bá yọnu sọ sí màá nà màá nà mi ò ní pọnlé kankan rárá òun ní tiẹ̀ bó ṣe wà yẹn kò lè ẹ̀ẹ̀kankan yóò ìmọ̀ sáàfù ẹ̀ ní tíì tí ó mọ̀ síìpù ẹ̀ ìmọ̀ fún ní tíì tí ó mọ̀ síìpù ẹ̀ mo mọ àwọn abọ́dẹrìn gidi mo mọ àwọn ọmọ ọmọlúàbí ọmọ ọkọ abọ́dẹrìn àwọn ọmọ àlè abọ́dẹrìn èmi ò rí wọn mi ò rí tí wọn rò ìmọ̀ fún jẹ ìmọ̀ jù díẹ̀díẹ̀ ṣó yí ẹ àmọ́ wọn ojúlówó ọmọ ọkọ abọ́dẹrìn àwọn alálùbáríkà ìran gidi àwọn tí ń kàwé tó ń di professor tó ń di èèyàn ńlá àwọn olókìkí ló wà nínú abọ́dẹrìn ṣùgbọ́n ṣó orí abọ́dẹrìn eléyìí kò sí lára àwọn èèyàn gidi màá máa yàkàyàkà ojú ẹ ni màá máa ti kabo ojú ẹ fún ni kò lọ síbi kankan bó ṣe wáyé kò lọ sí anywhere ẹni tó sọ pé tóun bá padà lẹ́ni tóun bú ẹ wọ́n ń rèbírèsì ó tálá rèbírèsì ẹ abeg i no wan repeat am again just try am na make you think say i go fight for you kò rò pé màá wá sọ pé màá máa ta ni mọ̀mọ́ òfò ta ni mọ̀mọ́ òṣì mọ̀mọ́ olóòórùn mọ̀mọ́ onẹ́sìn mọ̀mọ́ olè mọ̀mọ́ oníjẹkújẹ ọmọ aláyé pèyìnkà aláyé ṣẹ́málámálá aláyé destroy aláyé fọ́ skátáskátá aláyé tú ká yángányángán tá ní tá ní ìyá òfò tá ní ìyá àdánù tá ní ìyá àyà tá ní ìyá òṣì kúrò lórí ẹ̀ ìwọ ló kọ́kọ́ wá gẹ́gẹ́ mi mo dòkó èmi àti òkétélájọ ní ìṣù ìyá tó wá ti ẹnu ẹ bọ torí pé o fẹ́ tà mí torí pé o destroy mi bí tó ló máa destroy mi tó ló máa lé mi pa gbogbo bó ṣe lé mi pa mọ̀mọ́ o mọ̀ nǹkan competition sí commissioner competition sí gbogbo gọ́kílà bọ̀ kí ló bá bọ̀ olófo ìyá òṣì ìyá àdánù afẹ́nú àfòṣì àforí burúkú tẹ́ ẹ mọ̀ ṣe kiri orí facebook tẹ́ ẹ̀ ní ránṣọ níbi tó ti gbé yà tẹ́ ẹ̀ ní fèsì kan láìvù ní tó yẹ pé tí ó kàn yín lẹ́mọ̀ yọnu sọ sí torí torí ìjẹkújẹ ìyá òrùlé òkété má yẹ wà lọ síbi kankan ibi sórí lórí ìkànnì èmi àti ẹ a sọ fún ẹ pé ọmọ odó ti ń gùn ìyá ẹ padà ti ń gùn ẹ pàlà ń sọ yẹn àti igun ẹ̀pà là ń sọ yẹn ṣòro ọ̀rọ̀ tá a sọ yẹn àmì ni adẹ̀ mí ni ẹni àmì ni ẹ̀ àfẹnusọ à ń confam fẹ wípé ọmọ odó ti ń gún ìyá ẹ̀pà àti ń gún ẹ̀pà dẹ̀ máa gún ẹ̀pà náà máa lò ẹ́ kúná àbí kò yẹ a máa lò ẹ́ túútú èmi ò polówó ẹ̀yìn èèyàn ẹ wo nǹkan tí mò ń ta o ṣé ti rí báyìí ṣe ni pé kò sí ìdí kò sí kankan wọ́n ló nídìí ṣé ti rí báyìí jọ ẹ wo wọ́n ló nídìí ẹ wo ẹ̀wọ̀ wọn ló nídìí ẹjọ́ ṣé lè nídìí ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ̀ bá ń wo ẹ bá tí mò ń ta African food ni mò ń ta o goat meat bush meat ìgbín irú ẹ̀gúsí epo pupa edé ọ̀gbọ̀lọ̀ hmm? gbogbo ẹ̀ ni mò ń tà ẹ pè mí sórí oh eight one six four six eight zero nine six four ẹyẹ èèyàn mi ẹ ṣáàtì mi ba alálẹ́ ni màmá mu wá fún yín ṣáàtì mi alálẹ́ ni mu wá fún yín oh eight one six four six eight zero nine six four. nọ́mbà tẹ máa fi ọ́dà fún African food yìí òun lè rí yẹn tẹ bá fẹ́ invest àwọn kan ti tún invest lánàá sóko ẹlẹ́dẹ̀ o bẹ́ẹ̀ ni a ni tún ní new investors o Yo mọ ọjọ́ yín ni. Eh bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́yin ń polówó fún lèmi èmi àtẹ̀yin tẹ́yin ń polówó fún lájọ wà ní the same gang sìn èmi gan náà sìn fámà ni mí èmi gan ti fẹ́ dá oko ẹja lẹ̀ sí mo sì ti fẹ́ dá oko ẹdìyẹ lẹ̀ mo ti lẹ́dìyẹ mo ti lẹ́dìyẹ ẹ bẹ́ẹ̀ bá fẹ́ ẹyin ẹdìyẹ mọ̀ bọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ rẹ ẹja ẹ mọ̀ sì fẹ́ ra bẹ́ẹ̀ sì fẹ́ ìfẹ́ ìsìnkú ẹlẹ́dẹ̀ wa náà ẹ mọ̀ bọ̀ àwa náà ń ṣe ń bí o ẹ à ń ṣe kódà ẹ wo àti ní plọ̀tù mẹ́wàá tá èbí ìdí tẹ́ èpò bẹ́ẹ̀ ni pọ́ọ̀tì mẹ́wàá plọ́ọ̀tì plọ́ọ̀tì mẹ́wàá láti nísìn tá ṣiṣẹ́ wa díẹ̀díẹ̀ tá a ṣe tí è pọ̀ ìmú yín lórí plọ́ọ̀tì ń lágbára ọlọ́run lọ́sẹ̀ tí bọ̀ tẹ́ wàá wò èmi Toyin Ido-Ogangan Nigeria Limited Toyin Ido-Ogangan Nigeria Limited confamentum ẹ̀yin náà rí o kì í ṣe pé bí amúpúrọ̀ ẹ̀rí CAC ẹ̀rí abẹ́ẹ̀rí tó sì ní registration number ni ẹ mo sì láyọ̀ láti sọ fún yín pé a ti ní plọ́ọ̀tì mẹ́wàá tá a fẹ́ mọ̀ sí product ẹlẹ́dẹ̀ sí hmm, tá a sì ṣe tá a ṣe ẹ fẹ́ kú